bisimilah alhamdulilah suma salatu wa salamu ala rasulillah ada ọpẹ́ fún Ọlọ́run adetọrọ ìkẹ́ àti ìgẹ́ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́run kó gba ramadan fourteen forty one ní ẹ̀sìn lọ́wọ́ wa ní ìdáhùn ṣókí lórí ìbéèrè tí àwọn ọmọ ẹ̀yà béèrè ní whatsapp platform islamic discussion nípa ìrun tí à ń pè ní sọláàtù tasbih sọláàtù tasbih ìrun tá a fi máa ń ṣe àfọmọ fún ọlọ́run kí ni ìdájọ́ ẹ̀ ṣé ìrun náfìlà tí a lè máa ṣe ni ìgbà wo la máa ṣe bó la sì máa ṣe àtàwọn ìbéèrè táwọn ọmọ ẹ̀yà béèrè tí ó pọ̀ yẹn ló jẹ́ ká rò wípé ká ṣàlàyé ní ṣókí nínú tí àwọn àfáà wa tí wọ́n ti sọ lórí sọ̀láàtù tasbih ní àkọ́kọ́ kákọ́ lọ gbọ́ yé pé ìran sọ̀láàtù tasbih yìí ń tó fa wuyewuye lórí ẹ̀ òun ni hadithi tó wáyé lórí ẹ̀ hadithi tó wáyé lórí ẹ̀ ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ bẹ̀rẹ̀ látòrí ayé àwọn sàábé tí dáyé àwọn tàbí ọ̀rùn déédé àsìkò tiwa iná tá a bá ní ká máa kóòtù gbogbo ọ̀rọ̀ àwọn onímọ̀ yẹn ó lè gbà wá sí wákàtí méjì mẹ́ta mẹ́rin lọ́tọ̀ kódà mo rántí dáadáa tíra kan bẹ ní láìbírì ìmáàmù Malik kùlíyà ìmáàmù Malik ní Jégede nìbàdàn bí tí wọ́n pẹ́fẹ́ ní sọ́ọ̀lá tó tẹ̀síbẹ̀ mi ìyàrán tí ó kọ alif, ẹni tó kọ tíra yẹn for now tọ́lọ́mùbá ní kí n lọ́pọ̀ opportunity àti dé láìbírì yẹn mo lè scout rẹ̀ in fact tíra yẹn jẹ́ kan náà àwọn tíra tó wà comprehensive púpọ̀ jù lórí ọ̀rọ̀ sọ̀látù tasbih gbogbo àwọn àfáà tó sọ ahadith yẹn àwọn tó dán afáà rẹ̀ àwọn àfáà tó lọ́lá láàfíà àwọn tó nílò láàfíà àwọn àfáà takò àwọn tó sọ̀pọ̀tì àfáà yẹn mú wá láti sẹ́ńtúrì àkọ́kọ́ tó dẹ̀ ń ṣàlàyé ibi tá a ti máa rí ọ̀rọ̀ wọn. àdìsí tó wáyé lórí ẹ̀ yẹn ọ̀rọ̀ àwọn àfáà ó pín sọ́nà bíi mẹ́rin lórí ẹ̀ ó ń bẹnu àwọn àáfàá tán ní hadithun sahih wọn ládìsí yẹn wọn ládìsí tó lálàáfíà ni ó ń bẹnu àwọn onímọ̀ àwọn àáfàá ní hadith wọn ní hadithun hasan wọn ládìsí tó dáa tá a lè lò ní ó dẹ̀ ń bẹnu àwọn àáfàá tán ní hadithun da'if wọn ládìsí yẹn lẹ̀ ó wíkì ó dẹ̀ ń bẹnu wọn tán ní hadithun mawdu' wọn ní àgbélẹ̀rọ hadith ni fabricated and distorted hadith ẹ rí i pé lórí àdíìsì ẹyọ kan ọ̀rọ̀ mẹ́rin ti wà lórí ẹ̀ so definitely ọ̀rọ̀ tí kọ̀ọ̀kan náà ní mímọ̀ bá sọ òun náà ni ó fa ìdájọ́ tí wọ́n ó gbélé ìran yẹn lórí ìyẹn ló fà tó jẹ́ pé àwọn àdájọ́ táwọn onímọ̀ náà sọ òun náà ń lọ bíi mẹ́rin ó ń bẹ nínú àwọn àáfàá tán ní súnà ni wọ́n ló bá súnà ànábì àsálàmù ká ṣe sọ̀láàtù tẹ̀síbẹ̀ ó ń bẹ nínú àwọn àáfàá tán ní mustahabu ni kò tún tó súnà tán pé ẹni tó bá ṣe kò sí tó burú bẹ́ẹ̀ afẹ́ pé ó wà permissible ó wà cherished tó ń bẹ́nu àwọn afá àtàn sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ń bẹ́nu àwọn afá àtàn rè sí makru tán ni kò dà pé a ká ṣe ó dẹ̀ ń bẹ nínú àwọn onímọ̀ tán ni bídáà àdàdálẹ̀ ni àwọn àfáà tó bá ní mọ̀ọ́dọ́ fabricated àgbélẹ̀rọ àdíìsì ni kò sí èméjì pé ìdájọ́ tí ó jáde lábẹ́rẹ́ náà ni pé àdàdà alẹ́ ni so ẹ rí i pé ìdájọ́ àwọn afá lórí àdìsí ó ti pẹ̀ka bákan náà ìdájọ́ lórí sọ̀láàtù tẹ̀síbì tádì ti yẹn sọ ó pẹ̀ka ìyẹn jẹ́ ká kọ́mọ̀ wípé tí ó fi dijọ́ gbẹ̀ndà kìyàmọ̀ ẹnu àwọn afá ò lè sọ kan lórí kíní ìdájọ́ sọ̀láàtù tẹ̀síbì ṣùgbọ́n káwọ̀ wá wò èwo ló súnmọ́ òdodo jù hadithi ọ̀hún tó wáyé táwọn àfáà ń fà wọn lọ́wọ́ òun náà ni àdífi al-abbas bin abdulmutalib tó jẹ́ òǹkù ànábì wa muhammad sallallahu alayhi wa sallam imam abu dawud gba àdífi yẹn wá imam tirimidi àti ibnu maja náà ní àwọn àdífi míì táwọn náà gbà wá tí wọ́dìn sí ẹjọ́ra wọn àwọn míì náà àwọn àfọ ní àdífi náà tún gba àdífi wá pẹ̀lú àwọn turuk àwọn different chains tó yàtọ̀ síra wọn díẹ̀díẹ̀ àtàwọn wardens àwọn ọ̀rọ̀ wọn náà yàtọ̀ tẹ̀tẹ̀tẹ̀ ṣùgbọ́n ètò ní ilẹ̀ ju tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ máa ń kóòtì tí wọ́n bá ń ṣèyàn lójú kòkòrò nípa sọ̀látù tẹ̀sídẹ̀ òun ni àdìsí àfàwọ̀ Abu Dauda tó wà ní nọ́mbà one thousand two hundred and ninety seven nínú àdìsí ìlànà bíi ti ń sọ wípé ìrẹ́ Abbas yá àmà ìrẹ́ ọ̀nkù mi ṣé kí n fún ọ ní Hmm? ṣé kí n ta ọ́ lọ́rẹ kí n sọ nǹkan kan tó jẹ́ pé nǹkan mẹ́wàá kan àwọn àṣeṣí mẹ́wàá tó bá ti ń ṣe ọlọ́run ọba àlekè ọlá gọ́fàrọ̀ lọ́wọ́ lákàdánbàk ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹun àti bọ́ sínú àdéhùn ìṣọ̀lá tó tẹ̀sílẹ̀ yìí mọ̀ sáré tu ìnìmọ̀ akálárúbáwá púpọ̀ kọ́mọ̀ jẹ́ pé ansa yóò ti lọ gùn jù ó ní tó bá rí bẹ́ẹ̀ sórí nǹkan tí mo fẹ́ sọ ìròyìn tí mo fẹ́ kọ ìtọ́ ọba ń ṣe é àwọn nǹkan mẹ́wàá lọ́lọ́run ó ṣe fún ọ látara rẹ̀ lábalẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó o bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó o bá ṣẹ̀ gọ́fàrọ̀ lọ́wọ́ làkàdánbák àwòwálàwù wà àkìrọ̀ àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tó o kọ́ṣẹ̀ láyé rẹ̀ ọlọ́run forí ẹ̀jọ̀ àkìrọ̀ wù ẹ̀ṣẹ̀ tó o ṣẹ̀ káyìn tó o kú láyé ọlọ́run forí ẹ̀jọ̀ kọ̀dímọ̀ wù ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀ ṣáájú ti pẹ́ past old àwọn ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run forí ẹ̀jọ̀ hadith àwòye tó o tó ṣẹ̀ṣẹ̀ ọlọ́run forí ẹ̀jọ̀ kọ́tọ́ ahụ ẹ̀ṣẹ̀ tó ṣe mistake tó jẹ́ pé àṣìṣe ló fi ṣe ọlọ́run forí ẹ̀jọ̀ wà á mú dàhù ẹ̀ṣẹ̀ tó tó máa má ṣẹ̀ tó ọmọ àmà ọmọ àmà ṣe sí náà ọmọ àmà pààyàn ọlọ́run náà tó forí wà sọ tó kéré nú àwọn wà kẹ̀bí rọ̀hù èyí tó tóbi ń bẹ èyí tó secretly tó wà hidden gbogbo ayé ọmọ wà èyí tó tó ṣe ní gbangba jàmọ́ tá a bá kan tí mo sọ ohun ọjẹ́ aṣọ́rọ̀ ọ̀hìnsọ́ọ̀lẹ̀ ọjẹ́ nǹkan mẹ́wàá ẹ̀dí àjọ fojú wo ẹ̀ṣẹ̀ téèyàn kọ́kọ́ ṣe one èyí téèyàn ṣe kẹ́yìn two èyí téèyàn ti ṣe ṣáájú three èyí téèyàn ń ṣe lọ́wọ́ four èyí téèyàn fásitì ṣe five wàhámúdàwù èyí téèyàn máa máa ṣe six sọ̀gírọ̀wù èyí tó kéré seven èyí tó kéré seven wàkẹ́bí rọ̀hù èyí tó tóbi eight sírọ̀hù èyí téèyàn ṣe ní bòńkẹ́lẹ́ nine wàhálà níjàpá èyí téèyàn ṣe ní gbangba ten gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run forí ẹ̀ kí wàá ní tànàbí sallallahu alaihi wasallam nǹkan ló kọ́ àlà abbas òun ni pé tó o bá ti ń ṣe náfìlà náfìlà rákà mẹ́rin subhanallah walhamdulillah wàlá ilaha illallah akbar tó ṣe yóò jẹ́ seventy five nínú rákà kan seventy five times four jàmọ́ kìlọ̀ jẹ́ three hundred bó ló sì wá ṣe tó o bá ti ka fáti àwọn kàṣúra o lè ka iná àti iná o lè ka kúlò bákọ́ra ṣúra tó bá wọ̀ tó o bá ti wá kà tán ó wàá ṣe subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar ó ṣì mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà náà èèyàn lọ rúkú nígbà tí èèyàn bá ṣe nọ́mà àdúrà tó yẹ kéèyàn ṣe ń rúkú èèyàn ó tún ṣe mẹ́wàá ó di twenty five nígbà téèyàn bá gbórí dìde súnmọ̀ tẹ́rẹ́fà ara sáka mi náà rúkọ ànábì àṣà ni ó wà gbórí dìde ní rúkú fàtẹ́kù lùhà aṣọ̀rọ̀ ó tún ṣe mẹ́wàá jàmọ́ ẹ̀jẹ̀ máa di ẹ̀ẹ́dì di kíni o thirty five èèyàn ṣe mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó ka tán fifteen yẹn ó ṣe mẹ́wàá ní rúkú ó di twenty five mẹ́wàá nígbà tó gbórí dìde ní rúkú ó di mẹ́wàá ó jẹ́ thirty five bákan náà èèyàn wà lọ súnmọ́ táwí sáàjìdán ẹ̀yìn ìgbà náà ó wà forí kanlẹ̀ fàtẹ̀kùlùhà wà á ń tà sáàjìdán àṣàrà ó tún ṣe mẹ́wàá nígbà tó bá wà ní sujud ó forty five súnmọ́ tẹ́rifà ara sàkàmínà sujud fàtẹ̀kùlù àṣàrà ẹ̀yìn ìjókòó tá a máa ń jókòó láàrin forí kanlẹ̀ sujud méjèèjì ó tún ṣe mẹ́wàá ó fifty five súnmọ́ tẹ́sujud ó tún lọ forí kanlẹ̀ fàtẹ̀kùlù àṣàrà ó tún sixty five súnmọ̀ tẹ́rifà rasa káwọ́ tán wá gbórí dìde jírí sọ́tùlì sí rọ́ọ̀hà ìjókòó kékeré tá a máa ń jókòó tá a fi máa ń sinmi ká tó dìde ó tún wí mẹ́wàá ó jẹ́ seventy five so ti yé fàdálíkà hamsu wasabuhun fi kulli rọ́kà eléyìí wá di mẹ́ta márùndínní ọgọ́rùn-ún which is seventy five níbi raka kọ̀ọ̀kan tẹ́fù alìdálíkà fi arúbáyé raka bó ti wà ní àdéhìí nìyẹn o ọ wà á ṣe bẹ́ẹ̀ níbi rákà mẹ́rin yóò jẹ́ three hundred wọn lànà bí àṣà làwọn sọ fún àlà Abbas pé ìnísítà tó àtà à ń tòṣọ léyà fi kúlì yọ mi mọ̀ rọ̀ tó o bá lágbára máa ṣẹyọ kan lójúmọ́ tó o bá tún wá lágbára ṣẹyọ kan láàrin ọjọ́ jímọ̀ èyí ẹyọ kan lọ́sẹ̀ nu tó o bá lágbára ẹyọ kan lóṣù wàyí làwọn tẹ fún àlè tó o bá tún lágbára fàfi kúlì sànà ti mọ̀ra ẹ̀ẹ̀kan ní ọdún tó o bá lágbára fàfi ó múrí mọ̀ra sílẹ̀ kan nínú ìsẹ̀mí ayé rẹ̀ eléyìí ni hadithi tó wáyé lórí sọlátù tasbih àwọn àfa tí wọ́n wá ládìísì wọ́n ní tá a bá wò ó ìsinádù ẹ̀nàkọ́rè àwọn problems wà bẹ́ẹ̀ nínú chain of narrations ọ̀nà tó gbà wá àwọn àfa tí wọ́n ní hasan ni wọ́n wo mọ̀jùmọ́ òtòrọ̀k wọ́n rí páwọn different ọ̀nà tádìísì gbà wá nínú science of hadith Hadith bá wá through different chains ó lè jẹ́ hasanu ńlẹ̀gẹ̀rẹ̀ àdìsí ìdá torí pa tún ráwọn míì ni ṣùgbọ́n àwọn mìíràn àwọn àfa àwọn láwọn ọ̀nà míì tó tún gbà wá ń gan àwọn ọ̀nà tó lẹ ní náà ò ń gbà tọ́ra àwọn onímọ̀ tí wàá pẹ́ ara àwọn onímọ̀ yẹn lọ́dọ̀ àwọn olálàáfíà ara àwọn onímọ̀ yẹn olálàáfíà ìyẹn náà fa ìrun nígbà tó jẹ́ pa àti nínú àwọn onímọ̀ nínú àwọn onímọ̀ lásìkò tí wà ní Sheikh Al-Albani rahimahumullah bàbá Albani náà ṣàlàyé pé lóòótọ́ ọ̀nà tó gbà wá ó le ṣùgbọ́n nígbà tá a wo àwọn turuk àwọn ọ̀nà míì tó gbà wá lọ́jọ́ kárí wípé hadith yẹn hadithun hasan pé kò sí tó burú kàṣù náà fi là yẹn nígbà wá jẹ́ pé ó ti wà ní hadith náà pé even bó ṣe kàn ń ní ayé ẹni tí ò bá tí ì ṣe rí èmi ti ṣe rí ń tèmi èmi ò kí n ṣe lọ́dọọdún nígbà pé ti wà ní àdéhùn náà pé even ẹ̀ẹ̀kan nínú sẹ̀mí ayé wàhálà wàhálà mi bá ti ṣe nínú ẹ̀ẹ̀kan nínú sẹ̀mí ayé tó bá jẹ́ pàdé ìfìyàn lálàáfíà ó ti ṣe ń tànà bí àṣàlà ń fẹ́ kó ṣe kọ́lọ́n kò forí ẹsẹ̀ wájú wa ẹ bá sì fẹ́ mọ́ sílẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dọọdún a lè sọ pé ń bí dáa ni tó bá dúró lórí ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n hà sánà rẹ̀ ẹ bá dẹ̀ di pé lọ́dọ̀ tòun bí dáa ni kọ́mọ̀ wà ara àwọn tó bá ń ṣe so níbi dáa torí wípé àwọn náà ní wọ́n ní nǹkan kan gbára lé sùúrù àwọn ọ̀run tó bá rí báyìí ó gba sùúrù ẹni tó wá já sí pé ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ nípa pàdé èsì yẹn ó wà hasan ń ló tẹ̀sùn wọn lọ́dọ̀ rẹ̀ bó bá ń ṣe lójoojúmọ́ déédéé bó ń ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ lavas bó ń ṣe lẹ́ẹ̀kan lóṣù abẹ́ẹ̀kan lọ́dún abẹ́ẹ̀kan sẹ̀mí ayé á lò dúró lórí ntọ́hàn sí nínú òdodo ẹ má dẹ̀ dúró lórí àwọn afáàtò ní pé kódà àkàṣe abadada ilẹ̀ eni t'ohun tóun náà bá ṣe àní sọ pé òun náà aláṣejù ẹ̀sìn ni ṣùgbọ́n ọ̀ràn yìí tí èdèjọ́ ìwélé alkiyama ọ̀rọ̀ àwọn onímọ̀ kò kódà nu tíra tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ó ń bẹ́nu àwọn àfa àti ọkọ̀ ní hadithi hasan yóò tún ní dọ̀rífù nílé ta gbogbo ẹ̀ làáfà yẹn kó wa èmi yóò ti kọ́ sọ pé hadithi yìí lẹ nígbà bá tọ́ra mi hmm, so idan irú náà fìlà yìí ọ̀rọ̀ pín àwọn tó láà lè ṣe wà nínú àwọn onímọ̀ nínú contemporary scholars ara wọn ni Sheikh Al-Albani àdèrè àwọn tó ní wípé tó à lè ṣe bàbá sọ́lì òfèmín àwọn wà náà àwọn àfáà tí wọ́n sọ̀pọ́ọ̀tì ká ṣe ibùn lájìnà dá ìmọ̀ fatawa lájìnà dá ìmọ̀ náà àwọn náà fara mọ́ ká ṣe é so ivan adẹ̀rí náà sálàfù náà tó mọ̀ ṣe bí àfáwà ibnul mubarak àfáwà ibnul mubarak mina sálàf wọn láwọn náà máa ń ṣe náà fíláì àtàwọn míì so ìyẹn jẹ́ kòláńsọ́tòlè kọ́ọ̀lù ọ̀rọ̀ pété táwọn onímọ̀ sọ lórí ọ̀rọ̀ ojú bá ń lọ ṣùgbọ́n sọ́márì ń tọ́ fa ágúmẹ́ǹtì ni pé sádìísì yẹn lálàáfíà àbí yẹn lálàáfíà àti pé ládá tó tún wáá gbé wá àwọn onímọ̀ kan ah, ah, ládá ètò pọ̀ jù ẹ̀sẹ̀ tó ọkọ́ sẹ̀ ètò ọ̀sẹ̀ kan ètò ọ̀mọ̀ọ́mọ̀ èyí tó tún máa máa pé ó tó lè jẹ́ kẹ́lòmíì gan tó jẹ́ pé ní tí ó bẹ̀rù ọlọ́run kó máa máa máa sẹ́ lọ́n tó ń wo ṣe kíni o tó ń wo fi káńsù rẹ̀ so torí náà ni pé ká má torí àdìsí wa máa máa máa fẹ́ lọ́hùn kí n á rò pé òun kú ti mọ náà fìlà kan tóun bá ṣe wọ́n ti lẹ́sẹ̀ tóun bá máa máa ta àbí tóun fa ṣẹ̀ṣẹ̀ ọlọ́run forí ẹ̀jọ̀ wọn aláforíjìn lọ́lọ́run kágbà pé èèyàn sì lè ṣe náà fìlà ìtọ́lọ́run tó ní gbà lọ́wọ́ ẹ̀ tó bá máa máa fẹ́ ọlọ́run ṣùgbọ́n àwọn àáfàá tó la lè ṣe wọ́n pọ̀ dáadáa tí èèfà àáfàá méjì mẹ́ta mẹ́rin mẹ́wàá ogún táyà pé ó kọ wọn bẹ́ẹ̀ tá a lè máa dá kọ wọn àwọn tí ọ̀dẹ̀ sọ̀pọ́ọ̀tì ẹ̀nu àwọn onímọ̀ náà àwọn náà tún wà lọ torí pé àwọn àfáà kó ọ̀rọ̀ tiwọn náà wà so kálukú ọ̀kẹ́wò èwo ló tẹ̀sùn wọn pàápàá ẹ̀ ń bá ti sílẹ̀ kan náà sẹ̀mí ayé ó ti lo ntọ́ wà náà àdéhìfì ẹ̀ ń bá ti sílẹ̀ kan náà sẹ̀mí ayé so ó ti ṣe ntọ́ wà náà àdéhìfì àwọn ìjọsìn tó pọ̀ táwọn máa ṣe ṣùgbọ́n kéèyàn mọ́ àárẹ̀ tó ń ṣe sóní bídà pé ẹ̀yin náà díẹ̀ tó ń ṣe bídà ẹ̀ ṣe sọ̀rọ̀ àtúntẹ̀sí aláìmọ̀kan ni wọ́n máa sọ ilé wa lọ́wọ́ àlọ́